النبي صلى الله عليه وسلم في صلاة الليل وإلا فأومئي ماء tó o bá sì mọ̀ kó o lè dúró ṣe sọ̀lá tó o sì bùkátà kan sí kókó fúnra rẹ̀ ń wà láti o lè dùbúlẹ̀ níbi tó dùbúlẹ̀ sí wọn kó kàn máa ṣẹ́jú ṣe sọ̀lá kó máa ṣẹ́jú ṣe sọ̀lá ọba ara ọba ara jù rẹ̀ lẹ̀ kó mo ti dúró ó sì ké fati àti súra wàá sì rọra tẹ́jú lọ lẹ̀ díẹ̀ pé tọ̀rọ̀ mọ́ ń lọ rúkó sọ̀tọ́ bá ti wá dé rúkó سبحان ربي العظيم سبحان ربي العظيم وأتونا نجوك متوتي سمع الله لمن حمده ربنا ولك الحمد وأتونا أقول له لجوت ركوله ike mo ti ṣe sùjú subhana rabbi al-ala subhana kí ló tó á kù tó fi sọ pé ò sí sọlá kò sí tóra ló ti jẹ pé láwọn àlùjọ islam wà gbogbo hospital gan yóò tún ní agbọn abi tí wọn ti ń pa kéèsì àwọn yẹn lọ sí di kásẹtì wọn tún gba àwọn olùmọ̀ síbẹ̀ àwọn máa tọ́ ní yàrá kọ̀ọ̀kan ṣé ẹ̀ ń sì mójútó sọ́lá ẹ má pa sọ́lá títí o ẹ sì máa ṣe ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ọba yóò ṣe àárẹ̀ yìí ní ìpẹ̀sẹ̀ rẹ fún yín o wọ́n sì tún lọ síbi wọ́n sì tún lọ síbi èdè pé irú ètí nàìjíríà ẹ̀kọ́ lọ́n bá wa tún sí kódà aláàárẹ̀ ní ìtakùn pé ó sùn òun ráhùn sọ́ọ̀tì sọ́ọ̀tì wọ́n kàn máa wọlé ni wọ́n máa pàtẹ́wọ́ wọ́n máa fò wọ́n máa bẹ́ kí ló ń ṣẹlẹ̀ ń bí aláàárẹ̀ ọ̀pariwo ẹ̀sìn ká máa pariwo ká máa pàtẹ́wọ́ ẹ́ kíni kò ògo ògo ògo nínú ọbí a'udhu billahi tó wọ́n níbo làwọn ti bẹ̀rẹ̀ àtúnṣe kan tó náà sànù ni tí gbogbo nǹkan náà wà láti tiwa lọ́tọ̀ ká má bàa rí jágbajàgba tí wọ́n ń ṣe káyé látòkọ́ hospital tiwa. ẹ kẹrin gbogbo nǹkan ra a kọrọrùn kìí ṣe gbogbo nǹkan tiwa náà la lè ṣe èyí tó wù àdánpé tìjọba náà lájọ tún ṣe àbí òye ọ ṣògbé ẹ dákun gbogbo ìdá ìṣẹ̀lẹ̀ jáde jáde torí lọ gan tó bá ń lọ lóde tẹ fèrè tó bá fi lè gbọ́ náà wọn máa mú un tó ńlá ó lè tàtó akọ wàá bá láàárẹ̀ náà ó sì máa kọrin sí lórí pé kíni àwọn lórin ní òjò ọgbádùn ẹ kúkú fẹ kẹ gbé lọ bí tẹ́tì máa kọrin sí lórí ẹ mẹ́jọ ọgbà abẹ́rẹ́ má. tọ́ waj'al sujudaka akhfada min ruku'i tó máa ń ṣẹ́jú kírun tó ń ṣẹ́jú ṣe sọ̀lá jẹ́ kí ìforíkanlẹ̀ rẹ títí sẹ́rí lọ lẹ́tí ẹ̀kọ́ pọ̀ ju ti rúkú rẹ lọ. Al-Bayhaqi lọ́gbà wa ṣùgbọ́n sọ pé Abu Hatim àwọn sọ pé ọ̀rọ̀ Jábìrì ní kí sọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam gbogbo èyí òwú tó bá jẹ́ àtúntì rí ìjọba bẹ́ẹ̀ náà àti Ànábì sallallahu alaihi wasallam. àǹfààní tíra yìí ẹ̀rí pé ní bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ yóò kọ́ mú àwọn àdìsí tó wà sahih wa nípa ìjọba ti lápọ̀lé nígbà tó bá yẹ wọn ni anabi kì í sọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ sàábẹ̀ ní sọ̀hìn tó yóò mú alẹ́yìn rẹ̀ tó eléyìí ó jòkú èèyàn láǹfààní àti mọ gbogbo tí wọ́n máa ń sọ lẹ́rìí nípa àwọn tí máa ń sọ nípa rẹ̀ yàtọ̀ sí irú Umdatul Ahkam sẹ́kì gbogbo àdìsí tó náà ni tó àti Muslim àwọn àdìsí tó ní tó àti Muslim wa ń ṣùgbọ́n èèyàn ní láǹfààní àti ma àwọn ẹ̀rí bí wọn ò fẹsẹ̀ rìn lẹ̀ tápá kan nínú olùmọ̀sìn fi ń sẹ́ẹ̀lì àbò lèyìn ò sì fèsì fún èèyàn ní mà àmọ́ látara eléyìí èèyàn mà kò rẹ o gbogbo àwọn tíra yẹn ló pàtàkì ló sì yẹ kí èèyàn mà pa o. wọ́n tún wá gbé ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ tó ń ṣe sọláàt lẹ́ni tó jókòó kẹsẹ̀ bọ́nú ara wọn lẹ́ni tó fi awọ ẹ̀dí méjèèjì tó fi lélẹ̀ tó wá kẹsẹ̀ bọ́nú ara wọn àdéhìí ti wá àbí ò ti wà ó ti wà tó ń torí délé àtúní sọ̀rọ̀ nípa rẹ̀ máa ń bì á ń bẹ ọlọ́run bá kó fún alágbọ̀yé tó péye nínú ẹ̀sìn wa fọ́nrán àwa lọ lórí àti máa fi ń sàǹgbọ́yé sí wa o. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك ti lè gbọ́ sọ́kàn ní ti ṣe sọ́lá rẹ̀. aṣọ tó wọ̀ bọ gbogbo ara rẹ̀ ó tún gbogbo ẹ̀ òkè ẹsẹ̀ rẹ̀ ọ̀kadẹ́ sì lè báàbò ní sọ́lá tó rẹ̀ lẹ̀. láti sàrà àbùkù ládàá rẹ̀ ọ̀nà gbogbo wọn sọ èyí mùsùlùmí sani kan sọ fún sọlọ lọ àlọ wọn ni màmá òun ti kú wọn ṣe ń wò pé tó bá gé òkú táwọn fi ríra sọ̀rọ̀ ni ìbá sọ pé kóun ti sàrà bọ jẹmọ́ alẹ ti sàrà náà fún ní ìsìn bí arábìnrin bẹ́ẹ̀ ṣe sàrà fún yàrá sàrà máa lọ bó wọn bẹ nínú nǹkan tí Ọlọ́run bá máa ń ti torí rẹ̀ ni màá fi ṣàgbéga kù ó ó sì bẹ nínú tí wọn máa ń ti torí rẹ̀. ibi máa ń ṣe àforí funfun oṣù ilé jẹ oṣù sàrà àbò lókè ìgbà tí o bá ti jẹ sàrà àbídà sàrà àbídà náà lè ṣe dájọ́ sí ìjọ kẹta ìjọ kẹjọ ogójì ọjọ́ sàrà ọlọ́dọọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo gbogbo ọjọ́ láti dáadáa bẹ́ẹ̀

kárí ní burúkú wọn lọ sí ẹyin bàbá ẹ ìyá ẹ ẹtọ máa ń fẹ́ bẹ́ẹ̀ kó náà náwó àwọn olùdíjà ọlẹ olùdíjà. kí ni ìdájọ́ mímọ́ akérò ní orí bẹ́ǹtì àbí fẹ́mi alákọ̀ọ́kọ́ yẹn ẹlẹ́kejì ni pé. lórí bẹ́ǹtì ó dùn lórí ẹ̀ sọ ní kalọ́bẹ̀ sọ láti àbí ìmáàmù àbí ìmáàmù. ó máa lẹ́yìn máa. ọ̀tọ̀ ọ̀tọ̀ ọkọ̀ lọ dúró lórí bẹ́ǹtì gbàtílẹ̀ ẹlẹ́mbẹ́ ńlẹ̀ lọ́lọ́ dúró lórí bẹ́ẹ̀dì ẹ̀rọ ọ̀bà wọn náà pé kí bẹ́ẹ̀dì ọmọ lọ wọn wọn torí ìdẹ́lẹ̀ ìlẹ́lẹ̀ ló dúró sí i. àmọ́ tó bá ń ṣe wípé mẹ́tì ìdíjọ́jú bẹ́ẹ̀ ti sọ láti yẹn ìsàlẹ̀ ni ìmáàmù wà àtàwọn jẹ̀mọ́ wọn wá sí lọ́nà tó wáyé pé títàlẹ̀ bá fún àjàkejì wa àjàkẹta wa tó bá jẹ bẹ́ẹ̀ nítorí sọ láti lájàkejì àkẹta ìkẹyà nítorí tó dúró bẹ́ẹ̀. عليه السلام wò ní béèrè fọwọ́n pé béèrè náà béèrè ni wọ́n ní kẹ́ àzíù kò tí ì tẹ̀lẹ̀. ẹlẹ́yìn tí wọ́n máa ń sọ̀lá bẹ́ẹ̀ tí wọn ló ti kọ́ ó sì jẹ́ wọn náà ló ti kọ́ kò kókó ọmọ ní sọlá wọn ọ̀ràn tó dá wọn dáhùn rẹ̀ lọ́dọ̀ ọlọ tó ìwọ tó wá fi kọ́ àwọn abíọ́lẹ̀ kí ló bá tó fi fi nǹkan kọ́ òní kó lè bá pèsè sọ́kàn àti pé kínní ẹ̀ sọ́mà ti lè yọ́ ń bẹ̀ ẹ̀ bọ̀ náà ń tẹ̀ mú ṣeré ó sì dọ̀tẹ̀ bọ̀ kí wọn làá fẹ́ fi sọ láti mú ṣeré kù sọláàtì mọ́ṣíríkì ò ní ìtumọ̀. tó o fi kọ́ ọ wá sọ pé ìwọ gbà pọ́lọ̀ ní sọ́yìn ṣùgbọ́n látàrí sábàbí lọ́lọ́ ò fi sọ. wàá ń sọ̀kọ̀ àṣírọ́pù ṣẹ́fẹ̀ àṣọ ojú tẹ bọ́ sọ́rọ̀ lẹ́kọ̀ọ́ kékeré ọ̀daràn ni wọn náà ọ̀dẹ́ tètè yọ dáadáa ọ̀nà ẹ̀rọ ti tẹ̀. ọ̀dọ́ wa kú lórí ṣírkù lásìrò tí ò tó bá sọ ọ́ àsọ̀tẹ́tẹ̀ ti kọ́ wọn náà kò sábòríjì kótó wọn náà iye ọdún tó lọ́nà bá kọ pé ó lò látàrí tó so kọ́ yàrá rẹ̀ bọ́ bá parí ẹ̀ bó tùsù ní bọ́jọ́ ní bọ́sẹ̀ ní bọ́ lò tán ní ọ̀sẹ̀ wà á láǹfààní àti wà lùdá náà bọ́ ti fẹ́ ó ti parí ọ wà ní gbogbo ọpọlọ òṣìṣẹ́ máa ọpọlọ òṣìṣẹ́ má ọmọ ara rẹ̀ má wọn á ṣe bẹ́ẹ̀ fúnjọ oṣù mẹ́fà ẹ̀yìn rẹ̀ lọ́nà wọn bá ní kókó tájú ṣòkò ní sàn sọlá ti kankan padà tó sùn Ramadan bá bọ́ sáàrin oṣù mẹ́fà kò ní sàn ọ̀rọ̀ kankan padà nítorí pé nígbà yẹn kò sí làákàyè làákàyè sí lọ́nà ọba wa ló ló ló ló so lílajì tó sì kọ́ lọ́rùn ìgbà tó sì sí làákàyè náà sọ àlà. bọ́ọ̀lù ìgbà tó jẹ́ pé ìgbà tí wọ́n kọ ọpọlọ rẹ̀ ti pé àyè tí ló lù wá wọ́n lè di ìgbàgbọ́ tí ló lù wá ṣùgbọ́n wọ́n á ṣàyè sísàlẹ̀ ní ọ̀dà gbà táwọn obìnrin wọn wà. ọmọ ìyá jẹ́ bí kí òun sàlẹ̀ jù ṣé ìrora ọdún kí òun sàlẹ̀ àbí Èrò la fẹ́ béèrè kan ní àyè tí ìmáàmù àwọn ará ìjẹ wọn ti sá ìkan sọ̀tà fún àyè lẹ fẹ́ béèrè kan. Ẹ̀jẹ̀ táyìlì máa bá ti ga tọ́ga lọ́nà tí gbogbo yẹn ti tó lọ ga àbí òye wa tẹ́tọ́ máa lọ ga lédè Yorùbá kí wọ́n gbà lérò tẹ́tọ́ máa lọ ga kí wọ́n gbà lérò ẹni kọ́ ga jù tó ẹni tó bá ga táyìlì máa bá ti ga sọ láti rẹ bàjẹ́ kó láti wá mọ̀ kọ́ ga àwọn màlìkíyà wọn tó bá ti ga ju tó bá ga tó àtẹ́lẹwọ́ kan gbàgbọ́ adẹ́kọ̀ àwọn náà ọ̀rọ̀ ọ̀rọ̀ àtẹlómi ìjọra wọn tó bá ti ju àtẹ́lẹwọ́ kan lọ pé sọlá tó rẹ̀ kọ́ ọba àdé tí sọlá ti má bá ti bàjẹ́ gbogbo sọlá ti tàn tó àlẹ́yìn rẹ̀ náà bàjẹ́ ọjà oṣù jẹ́ tó bá pé underground wọ́n sáré sọlá tó síbẹ̀ ìmáàmù bẹ lókè àwọn kan bẹ ní underground ń bẹ náà tí sọlá tà ń ti bẹ lábẹ́ ọ̀ kọjá pàápàá jùlọ má lè ṣe pé ìmáàmù máa máa dúró láì sọ̀ka èsì pé ìmáàmù máa máa dúró ní àyè sọ̀ka náà. ìbẹ̀rẹ̀ náà wà ní Masjid al-Haram ní Kaaba wọ́n ti àyè màtí àyè fúnfúnfún fún wọ́n sáyè sókè wọ́n sáyè sókè wọ́n sáyè sókè gbọ́dọ̀ yẹn á gbẹ́lẹ̀ so wọ́n tún gbẹ́lẹ̀ wọ́n tún ṣe àwọn àyè sọ láti bẹ̀ pàápàá láwọn new intentions wọ́n tún ṣe àyè sọ láti ti bẹ̀ léèdè ó lò sí àyè tí ìmáàmù ó lò sí ṣùgbọ́n àti èdè pé wọ́n wọ́n máa máa ti bẹ́ẹ̀ káyè ìmáàmù ó lè ga ju wọn lọ àǹbẹ̀ lọ fún ìkọ̀kọ́ mẹ́sì sọ láti tó àlàbẹ̀. ẹni pé tí àyè wọn lè ga ju ọyọ̀ pé ó táwọn bá. èsì ẹ̀ sọ ọwọ́ gbogbo gíga ìrùn rẹ̀ bàjẹ́ màlìkíyà lọ́sọ̀ tó bá ti jọwọ́ lọ tí wọn làwọn wò bẹ́ẹ̀ kí wọ́n ti dùn tí kí òun bẹ́ẹ̀ ló ṣe wà. ẹ o ti gbọ́ nù lónìí wọ́n sọ fún ìmáàmù pé ẹ̀kọ́ sẹ́yìn ẹ̀kọ́ sẹ́yìn ẹ̀ tó ń bí tí gbogbo oṣù ọ̀dọ́ kan. ó lóun lè sọ kí yorùbá lẹ kí yorùbá lẹ fún ètò òdodo ọ lọ sí mẹ́tẹ́ẹ̀dì ní ìkóso mi náà. Falato? Posso, posso, dico, posso... Kẹ̀ bá wà ní. ẹ náà ni ọ̀rọ̀ gbígbọ́ràn ẹ̀ náà bí ìtọ́ràn ẹ̀ àní náà ni ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀ náà torí pé ẹni tó sọ pọ́nrán ẹ̀ ní kọ́sù tó o bá fi lè kí mẹ́rin sọ láti lè bàjẹ́ ẹni tó sì ní kí n sọ́nrán ẹ̀ ó ní kó o ti kọ́sù lọ́lọ́lá jù àmọ́ tó bá pè kò burú tó ọ̀rọ̀ méjì méjì ẹ̀ lọ́wọ́ ètò ọ̀dọ́gba ni pé kì í sọ̀rọ̀ ẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀ nà ẹgbẹ́ wọn bá sọ pé fala junaha alaykum an taqsuru min as-salat wọ́n sọ pé nafyu al-junah isbatun li adam al-wujub kò tẹ́sẹ̀ lórí yín kẹsì kọ́sùn kò tẹ́sẹ̀ lórí yín fún ẹ̀sìn pé kì sọ̀rọ̀ nà ẹ̀pà sí èèyàn tó bá tó bóyá ẹni tó so ẹni pé kò wà. ẹ lọ pé tí wọ́n bá so rọ yẹn. àmì tí wọ́n bá so rọ yẹn. ẹni kò wà gẹ́gẹ́ ló ń pé kéèyàn ojú ọ̀nà. kò ṣe kí ni àwa kí ló dàbí láti. a ní kò tún sáré rẹ bá tún ti sọ. ó tún ó tún tó bá dáná sí ó lè dún. Àwọn ọlọ́mọ ń sànú àwọn èèyàn. Ẹnìkan tàṣọ wọ́n ọ̀mà tóbi tí wọ́n á rí ma wọ́n á jẹ́bi táwọn àti ẹ̀ máa jẹ sí láti ẹ̀ rí sáta nǹkan kókó náà abẹ́ máa ti náà wà nù kókó tó bá máa ń ta àjẹ́ máa ń ta àjẹ́ máa ń ta tí wọ́n bá bì í kó kókó wọ́n sì ti dùbúlẹ̀ àárẹ̀ ti pẹ́ ó ṣe ti kókó yìí tó dúró bá dúró dúró dúró dúró àgbẹ̀jẹ̀ àgbẹ̀jẹ̀ yẹn lè jẹ́ tó tú dáa lọ́wọ́ bá ti dé lọ́wọ́ ọlọ́mọ ń sànù àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ má yìí tontori ẹ̀jẹ̀ bá tù ẹ máa ka àwọn suwárù tẹ́bi máa wá ìsì àdà náà. Kí á ní béèrè náà mà béèrè náà? Kí á ní sùnmọ́ lámì sáta? Ẹni tó bá kọ́ ẹ̀ lọ sí kí ni? bẹ́ẹ̀ náà tó máa kí ń tọrọ gbogbo ẹ̀jẹ̀ ìdílé kí wọ́n máa. náà la sọ wípé wọ́n tún ṣe modernize ohun sòrọ̀ àbí òye bẹ́ẹ̀ ní tọ́jú pé nu yàrá tẹ ní ìsìn àádọ́kùn sí ìlógbé rọ̀ kúlọ̀ ọdún rọ̀ bẹ̀rẹ̀ fọlá tó fi rọ̀ kúlọ̀ ọdún rọ̀ bẹ̀rẹ̀ náà tó fi rọ̀ fa alọ kí ló dé kí ló dé tó fi jẹ́ pé àwọn sóra ilẹ̀ ta lẹ́ta àádọ́kùn sí ìmọ̀ níbẹ̀ ni a rí kí ló fà tó fi jẹ́ kó lẹ̀ yín tẹ̀lẹ̀ Ah, ẹ sọ kù sí ìmọ̀ ẹ̀yà lọ. ló ń bẹ àwọn olùmọ̀ẹ́ni ń bẹ nù kẹta ń sọ ọ̀tá yìí. torí èrò díẹ̀ ni pé lókùn ìgbà tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọmọ sọ. tọ́ bẹ́ẹ̀ náà ni ẹ tó ń sọ kúlọ̀ ọgọ́ pẹ̀lú bálà kúlọ̀ ọgọ́ pẹ̀lú náà láti ṣẹ̀. kí ló dé tó sọ tẹ́pẹ́ tiẹ̀ dẹ́ẹ́ bí ilé إن الدين عند الله الإسلام الدرة ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين هو مهم olùkọ́ ẹ̀bùra bẹ́ẹ̀ náà ni tó tó tó fi odidi àkùránì tó tó tó gbé sókè kí ló dé òun náà ó díndín òun gbé bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ náà ni tó ti ọwọ́ ọwọ́ méjì báyìí báyà sí ìrírí wọ́n ṣe pẹ̀lú sangara pẹ̀lú àwo ni wọ́n fi sọ ọ́ méjèèjì yẹn báyìí nọ́ọ̀sẹ̀ṣẹ̀ yọ ṣẹṣẹ pé àwọn ṣàdúrà rẹ nọ́ọ̀sẹ̀ṣẹ̀ ẹni tó tún so tó gbé kinní sí inú ilé rẹ ceramic wọ́n fi ṣe yọ wá jẹ ojú wọ́n sojú yẹn kóńgbàkóńgbà every corner ẹyẹjú àbí òye wa nọ́ọ̀sẹ̀ṣẹ̀ tó ń bẹ ẹnu náà ti modernize ìdánsóró gbogbo àwọn ilé yẹn ká sọ̀rọ̀ àná ṣé wọn bá fẹ́ kí òjò bá fẹ́ rọ̀ ìyá òjò fẹ́ rọ̀ àwọn àwọn akí jámù. òjò fẹ́ rọ̀ olùbọ̀ bá rọ̀ olùbọ̀ bá rọ̀ ọ̀rọ̀ ìgbà yẹn. tẹ́ ẹ bá ti wá àti àmọ́ òbí náà. sẹ́ni ẹ̀ padà dé ó ní àwọn ìtàn fún un pé inú àbá gba wà lára wọn ní àwọn bá tán máa fẹ́ béèrè pé. táwọn kan san zaka. náà wọn bá tán. àdẹ́sọ̀ ọlá rẹ̀ sọ̀rọ̀ wọn á ní àwọn ògbà ibn abbas àwọn ògbà. pípọ̀ san zaka. abbas náà. náà mà náà mà ibi tó bá wà ẹ̀ wá. náà. ní tí ẹ̀ bá ṣe sọ̀rọ̀ àwọn wọ́n ṣe ní sí ìjọba gbọ́dọ̀ kọjá sáwọn àjèjì kọjá tó bá ṣe pé fóònù ọwọ́ ni pé gba fóònù lẹ́yìn kejì tó wà lẹ́yìn ṣé kò burú. bàbá ẹ ń ṣeré nù ẹ mọ sí jẹ ìlàjà alẹ ẹ ń ṣeré ẹ ń ṣeré ẹ sára ẹ ń jẹ. ẹni tó ti wà lẹ́gbẹ̀ẹ́ fóònù ọwọ́ gba wá ju ẹni tó ń ṣe sọ́lá ṣé kì í ṣe ìdájọ́ ẹ̀ náà kí ló fẹ́ gba wá ju ẹ̀ tó ń ṣe sọ́lá. tọ́ba fún nídàájọ́ rẹ̀ ó ti ṣe pẹ̀lú